ẹ káàbọ̀ padà bẹ́ẹ̀ ni Azarman lẹ́gbọ́ láti ẹnu Slim Case ẹ̀hún ọ̀pẹ yẹn ni Azarman hmm, bẹ́ẹ̀ ni Azar yín tèmi ẹ̀hún lágbára ọlọ́run owó yẹn tẹ̀ ń retí ní Azar yín ó máa débẹ̀ ẹ̀ẹ́dẹ̀ di Azarman and Azar woman gbogbo yín lágbára ọlọ́run ẹni báyìí abala ọmọ akúrò sí ni mo bọ́ sí abala lórí títì mo tún ti gbéra lórí títì níbo mo ń lọ àdúgbò mo fẹ́ kalẹ̀ sí mo ti rọra ń rìn jẹ́jẹ́jẹ́jẹ́ mi mo ti ń farabalẹ̀ ka ẹsẹ̀ mi ìbéèrè mo fẹ́ jù sí ẹ̀hún ó ní ṣe pẹ̀lú àkòrí tí mo sọ̀rọ̀ lé lórí pé ṣé dandan ni kí gbogbo bùkátà olólùfẹ́ obìnrin kó máa wà lórí olólùfẹ́ ọkùnrin bó ṣe dandan ni gbogbo bùkátà àfẹnáwó ni o àfẹṣe dandan ni kó jẹ́ gbogbo ẹ̀ kò ṣe pé obìnrin bóyá kò níṣẹ́ tó ń ṣe o kò ṣe pé bóyá kò ní tó ti ń rí owó tẹ́lẹ̀ kò ṣe pé kò tẹ̀ jẹ́ pé bóyá ó sì wà lọ nílé ìyá àbí ilé bàbá ó sì ń rọ́wọ́ tọ́jú ẹ̀ ṣe dandan ni kó wá jẹ́ gbogbo ẹ̀ ẹ̀ mo fẹ́ ṣe irun ọwọ́ ẹ̀ náà ni mo fẹ́ ṣe gbá ọwọ́ ẹ̀ náà ni mo fẹ́ ṣàwo ọwọ́ ẹ̀ náà ni gbogbo ẹ̀ ìṣáná ọwọ́ ẹ̀ náà ni mo fẹ́ ra pin ọwọ́ ẹ̀ náà ni mo fẹ́ ra pure water ọwọ́ ẹ̀ náà ni ṣe dandan ni ìwọ tó bá ní pé dandan ni kí ni ìdíwọ́ tó bá ní pé rárá kí nìdí ìbéèrè tí mo ní àǹfààní láti jù sí àwọn èèyàn ni ẹ jẹ́ ká lọ gbọ́ ohun tí àwọn èèyàn ní láti sọ. kò dáhùn nítorí pé kí n tó bá gbé gbogbo ìkùkátà ilé ọkùnrin lórí ọkùnrin gan fúnra ẹ̀ kò ní ní savings tí ó máa lò torí pé kó bá fẹ́ àwọn gan kò ní lè fún kò ní ní owó tó lè fún bẹ́ẹ̀ pé kínní so obìnrin yẹn gòó yẹ kóun náà máa fi owó support ẹ̀ kò ní pé kó máa gbàgbàgbà lọ́wọ́ ẹ̀ every time. ìdá tó lọ́rùn dá wa olùrànlọ́wọ́ ló yẹ ká jẹ́ fún ara wa àwa kan àwọn kan lọ́kì àwọn kan ò wà lọ́kì sotọ́lọ́run bá dẹ tó obìnrin ní opportunity láti ní ju ọkùnrin lọ ó lẹ́tọ̀ọ́ ní ìmọ̀ràn tèmi o nǹkan tí mo rò ní o kóbìnrin kó ran ọkọ lọ́wọ́ tó bá dẹ̀ pọ́kọ lọ́lọ́run ṣe fún arí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin láyé ìsìn tó yẹ pé wọ́n ní wọ́n á gbé àwọn lọ sí yankí wọ́n á gbé wọn lọ Dublin wọ́n á gbé wọn lọ sóríṣiríṣi ṣùgbọ́n àwọn obìnrin míì tọ́lọ́run bá ti gbé wọn sípò wọ́n máa ń fi rẹ́ ọkùnrin jẹ kò dẹ̀ lẹ́tọ̀ọ́ eh, bíbélì kọ́ wọn láti tẹríba kọ́kọ́ ọkùnrin náà dẹ̀ nífẹ̀ẹ́ wọn so tọkùnrin bá ń ṣe pàtẹ́ láti nífẹ̀ẹ́ toró dá èmi lójú pé ọkùnrin tó bá ń struggle ọjọ́ kan ń bọ̀ máa mẹ́ẹ̀kẹ́ láyé. ó sì máa gbé bùkátà ìlérí ọkùnrin but ọkùnrin náà gbúdọ̀ ṣe ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ but obìnrin ò gbúdọ̀ torí pé ọkọ rẹ̀ ti ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ kó wá wò ó pé gbogbo wàhálà ayé òun òun gbọ́dọ̀ gbélé lórí tó fẹ́ pa ọkùnrin yẹn ni ọkùnrin máa ṣe wàhálà ṣe wàhálà tó bá ti wá kú tán obìnrin á wá bẹ̀rẹ̀ sí máa jẹ̀gbádùn àwọn ọmọ ọkùnrin ti máa ṣe wàhálà ó ti máa wúkù síbì kan. kò dáa ìdí ni wípé sẹ́rí àwọn méjèèjì yẹn nígbà tí wọ́n ti sọ pé àwọn nífẹ̀ẹ́ ara wọn tán dẹ̀ ti ṣe ìgbé tó yẹ pé wọn òkè wọn ti wọ ìgbéyàwó àbí wọ́n dẹ̀ ti mọ irú bí wípé àpò ọkọ bó ṣe jẹ́ àti àpò ẹni tó yẹ pé ìkejì náà bó ṣe jẹ́ wọ́n gbọ́dọ̀ ó ní bí wọ́n ṣe lè fi ọgbọ́n láti lọ fi lè bára wọn lò láti lè fi máa ṣe ètò ìnáwó so kì í ṣe pé gbogbo ayé mi báyìí mo ti fẹ́ ní ìsìn báyìí mo dẹ̀ mọ̀ pé ìyá ń jẹ tàbí ẹni tó ṣe ń wáṣẹ́ kiri ni kí wọ́n máa gbé gbogbo ẹ̀ lé lórí kò lè lọ báyẹn ó yẹ kán n tán pè ní understanding ó yẹ kó lè wọlé. kì í ṣe dandan ṣùgbọ́n ní ẹ̀tọ́ láti jẹ́ kí ọkùnrin náà kó máa ṣe ẹ̀tọ́ gẹ́gẹ́ bí ọkùnrin ṣùgbọ́n kì í ṣe dandan láti sọ wípé kí ọkùnrin kó jẹ́ òun náà lè máa gbé gbogbo ìṣúná obìnrin kò lẹ́tọ̀ọ́. Hmm, kò yẹ bẹ́ẹ̀ ó dẹ̀ yẹ bẹ́ẹ̀ tá a bá gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe sọ pé ká fi ẹ̀ka fi ẹwọ́ ẹjọ́ ẹ̀sìn wò ẹ̀sìn jẹ́ kó máa yé wa wípé ọkùnrin ó yẹ kó gbé gbogbo tí obìnrin bá ń fẹ́ ṣùgbọ́n nígbà tí wọ́n bá fẹ́ra wọn sílé nìyẹn ó yẹ kí wọ́n lè jọ máa fi ara wọn lọ́wọ́ látàrí pé wọ́n ní ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ àgbájọrọ́ la fi ń sọ̀yà àjẹjẹ ọwọ́ kan ò dẹ̀ gbẹ́rù dórí so táwọn méjèèjì bá fọwọ́ wẹwọ́ méjèèjì á ya yá ṣe kíni á lè gùn régé á lè lọ bó ṣe yẹ kó lọ. irọ́ o at least ó máa help ọkùnrin yẹn dẹ̀ ṣó fẹ́ pa ọkùnrin yẹn tó fẹ́ pé owó ọbẹ̀ ni owó ẹ̀rẹ́ntẹ̀ ni you ṣáà assist him ṣáà maybe for house rent you want to cook one twenty ten ẹ ṣáà máa assist ẹ ṣáà. kò lè jẹ́ gbogbo ẹ̀ ọ̀ọ́dọ̀ ó máa ní àwọn kankan tí obìnrin náà máa fi ran ọkùnrin lọ́wọ́ torí olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa ó ti yé yín so obìnrin náà lẹ́ ó ní ipa tó máa kó láti fi ran ọkùnrin náà lọ́wọ́ ó lè máa jẹ nípa owó ó lè tún lè jẹ nípa owó níwọ̀n ní ìwọ̀nba kékeré àmọ́ ọkùnrin lónìí tó jù